أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkeama, gbogbo àpadà sí ibú tí ma ń dé báyàn téèyàn fi á lóhun òṣètò ọlọ́run tànábì mọ́ ọlọ́run mọ́jẹ́ ọ̀tọ́sẹ́nì kọ̀ọ̀kan wa. a ti gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run àpadà sí ibú táfi àmọ́ ọpọlọ́run ní mẹ́ta tàbí táàmọ́ lójú bẹ́ẹ̀ lọ ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa kọ́ wa jẹ́ ká soríire ayé àtijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama làlá haúlà wàlà kú wátá ìlàbílà ìlàlíyìlá ọdún nínú tíra àmìnà ajuli mohamed eléyìí tí à ń lò lọ page sixty five òun ni adé ń bẹ̀ àti kàdé sixty six sixty six yẹn láti gbé lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibi tí adédúró tá a ti wá yanjú yòókù ń jẹjọ min ajul mu'min fi tẹ́rkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run àwọn mùmìnì àwọn olùgbàdo òdodo nípa bí wọ́n ṣe máa ń gbé nǹkan àràmò ntọ́ bá jẹ́ èèwọ̀ bí wọ́n ṣe máa ń gbèjù sílẹ̀ tí wọ́n kì í ṣe é abala tá a wá dé ni abala mímọ́ lọ yẹsẹ́ wò kéèyàn ọlọ́mọ wọṣẹ́ kán wá kọ́lọ́mọ wò pé ẹsẹ̀ tóun fẹ́ ṣe yìí o ẹsẹ̀ bàbá yọ́nú sí o ṣé kí ni bàbá ọ̀sán ìfẹ́ sọ lórí ẹ o kí ni sìgìdì wí lórí ẹ o kí ni fásọ o ṣé yóò lóore àbí ò ní lóore o kéèyàn tó àbí ìfò kéèyàn lọ́dọ̀ àfà àfà àti ń tẹyàn rìn àbẹ́ẹ̀ tó ń fi kùránì ṣeré tí ọ̀wà yí òka àti okùn yóò yí mọ́ kùránì yóò wà ní kọ́ máa yí kọ́ máa yí àti gbogbo àwọn ìlànà ẹbọ lóríṣiríṣi eléyìí tí wọ́n ń lò àti jẹ́ kóyọ́ akẹ́ mùsùlùmí gidi ò gbọ́dọ̀ máa ṣe torí pẹ́ni tó bá ń ṣe ìjọsìn rẹ̀ ó bàjẹ́ odidi ogójì ọjọ́ ọlọ́run ní gba ìrun ẹ̀ bákan náà ó tún ti ṣe kèfèrí sí ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìjẹjọ́ la wá yanjú ọ̀rọ̀ ìsìkára a nígbà tá a wá ní ká mọ́ lọ́mọ wọṣẹ́ ṣẹ̀ríà ọlọ́run wa ó lóun ò faramọ́ ká lọ́mọ wọṣẹ́ ká máa lọ ilé babaláwo ká máa lọ ilé àfọ oníṣègùn ọlọ́run tó dá wa gangan lòun ọ̀fẹ́ torí pé dọ̀rúfà tọ́líbù wálímọ̀tìlù dọ̀rúfà tọ́líbù wálímọ̀tìlù àṣé àwọn baba aláwo tá a lè máa rò kí bọ́yá nǹkan ni wọ́n ọ̀lẹ ni wọ́n gbogbo tẹ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa tọrọ nǹkan lọ́wọ́ èèyàn àtàwọn tẹ́ ẹ fẹ́ máa tọrọ nǹkan lọ́wọ́ wọn dọ́wù fa tọ́ lébò wàlmàtìlúbè ọlọ́ọ̀lọ́lẹ̀ náà ni gbogbo wọn ìyẹn la ṣe sọ kí ni tán fẹ́ ká máa ṣe wọ́n fẹ́ ká máa ṣe istikhara wọ́n fẹ́ ká gbára lọ́lọ́run wọ́n fẹ́ ká lékún yìí máa ní wa eléyìí làwa yanjú níjẹjọ́ ṣùgbọ́n lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nùṣúzù limara nùṣúzù alimari ati òun ni kóbìnrin kọgbẹ́rù gbọ́nrí sọ́kọ rẹ̀ kóbìnrin kọ́mọ́tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ kóbìnrin kọ́mọ́gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àwọn ẹni ọlọ́run wọ́n máa ń sọ̀rọ̀ á fún un mìnìájú wọn ni pé wọn máa ń tàràkà rẹ wọn máa ń gbèrú ẹ̀jù sílẹ̀ àáfàá níṣẹ́ rí àna shoes kéèyàn gbẹ́rù gbẹ̀rí sọ́kọ kéèyàn ó ṣe ọkàn gíga sọ́kọ kéèyàn ó ṣe ẹ̀mí gíga sọ́kọ rẹ̀ kéèyàn ọmọ tẹríba fáṣẹ ọkọ rẹ̀ ìwà burúkú gbà ni táwọn ẹni ọlọ́run tí wọ́n máa ń sọ̀rọ̀ á fún ó kó sínú kóbìnrin kó máa jáde fòkìfòkì láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ kìí ṣe pé kó dágbére mọ̀kẹ́ni sọ fún mi ni o ẹ ẹ̀yọ̀ǹda o èmi o lọ́wọ́ ọkọ ọkẹ́ ń jáde fòkìfòkì lọ́ṣùṣù kóbìnrin ọmọ kọ orun fọ́kọ rẹ kọkọ ó fẹ́ súnmọ́ kó ní òsì ń and no shoes ó kó sínú no shoes tún kó sínú ádámù tọ́à kóbìnrin ọmọ máa tẹ̀ láṣẹ ọkọ rẹ no shoes kó sínú kóbìnrin ọmọ gbọ́rọ̀ sọkọ lẹ́nu àti gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ wájú àwo díẹ̀ nínú àwọn ẹ̀rí èyí tí àáfàá wa Mustapha Murad Subuhi tí wọ́n mú wá nù tíra wọn Minhajul Mu'min bàbá nínú Suratu Nisa aya thirty four ibẹ̀ gan lọ́lọ́run ti sọ gbólóhùn anoshuz àṣé ó ti ga kọjá ọkọ ẹ̀ ọkọ náà mọ̀ wá rò pé tó kíra kú fẹ́ ṣe ẹ̀jájà máa wòran ẹ̀jà máa wòran kádà sí la. ọlọ́run ní wàláàtì takhafuna nushuzahunna fa'idhuhunna wahjuruhunna fil madaji' wadribuhunna fa'in ata'nakum fala tabghu alayhinna sabila àyà thirty nìyẹn ọlọ́run ẹ̀rí àwọn obìnrin tẹ̀ ń páyà kí wọ́n mọ̀ lọ́ọ́ máa ṣe gàrú sí yín kí wọ́n mọ̀ máa ṣe ìgbéraga sí yín kí wọ́n mọ̀ mọ́ dá àṣẹ yín kọjá ọlọ́nirú àwọn obìnrin tẹ́ ẹ bá ti wá rí i pé rúùsẹ̀ sí yẹn ọ̀ ń ṣẹlẹ̀ sí wọn nínú àwọn ìyàwó yín tọ́láàkù kọ́ ló kàn kìí ṣe pé the nursing ni pé wọ́n tọ́ ọ wá jọkọ̀ ìyàwó ó rí i pé òní lódìlé rẹ lódìlé bàbá rẹ fún tó ṣeun ọlọ́run ní tán kankan òun torí pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òun náà nídìí kọ́lájọ lórí kò sí asẹ́ lórí ẹ̀ tó fi lè jọ nǹkan tí ó yọ̀yẹ̀ fún tí ó yẹ lùgbọ́ gidi ọwọ́ aká gidi mọ́lẹ̀ bíi fáànù yíbò ó ní èmi ni mo gbọ́dọ̀ sọ́sẹ́ wà lẹ́yìn òde lẹ́yìn lónìí kò sẹ́ni tó lè lóṣù bíi lónìí àlejò méjì ọ̀bọ mọ̀ tí ìjà àlejò méjì ọ̀bọ lọ lè jọ nítorí ọlọ́run ṣe sùúrù ọlọ́run ní fáìlú náà àní ẹ̀kọ́ ṣe wá sí fúrú obìnrin bẹ́ẹ̀ yára sídìí ọyá wá jókòó kí ló ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí gan-an tó fi já sí pé ọmọ ń korun fún mi kí ló ṣẹlẹ̀ tó já sí pé tí ó bá da aago mẹ́sàn-án àbọ̀ tí mo fẹ́ sùn ò ní bẹ̀rẹ̀ sí ní dáná nígbà ó bá da aago mẹ́sàn-án ó wá ẹsẹ̀ máa ń yọ mẹ́sàn-án àbọ̀ ó ẹsẹ̀ máa ń lọta kí ló ṣẹlẹ̀ gan-an mo ní kó bá mi fọṣọ wáìtì ilẹ̀ mo ní ni màá wọ̀ lọ sí nìka sista kínní lọ́la ò dẹ̀ bá mi fọ́ ó ní pé ò ráyè ni mo dẹ̀ tún sọ fún ẹ pé mo bí ọ́ torí ọlọ mo tún fún ẹ lówó ṣọ́ọ̀fù mo tó fọ́ olówó bímbọ̀ àtẹ̀tẹ̀yìn obìnrin máa tó lò yẹn mo ní ọba mi fọṣọ owó dìtájẹ́ǹtì lélẹ́yìí bá mi fọṣọ òdẹ bá mi fọ kí ló ń ṣẹlẹ̀ gan-an mo tó sọ fún ẹnjọ òní mo ní kó o bá mi ṣe nǹkan báyìí sílẹ̀ o ò ṣe ó ní inú mi ti ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe pè mí òun ẹ̀yin náà fẹ́ máa pàṣẹ bí ọkọ ẹ̀yin ọkọ bá ń gẹ̀ yìí èlò lẹ́ẹ̀ná lórí mi náà kí lẹ́ẹ̀ná lórí àwọn ọmọ gan-an mo máa máa ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin náà fẹ́ máa ṣe bí ọkọ ìyàwó bí ìṣe máa ṣe ló tẹ́yìn ló fi máa sojúṣe ṣe ń tọ́fà nù ọ̀dà tí bá ti sojúṣe èmi ń kọ́ èmi náà mọ̀ gbọ́ ọ̀dà inṣàlá ṣùgbọ́n mò ń sojúṣe èmi náà kí láàfà mọ̀kẹ̀wó kẹ́wò kí máa ṣe bẹ́ẹ̀ kí láàfà tẹ́ wá ṣe báyìí kò bá nídìí ẹ wàá sí wáàsí fún tó bá wá nídìí náà ẹ tún ṣe wáàsí fún pé sọ ráwọn obìnrin àwọn sàábé tálìjàn náà tó tóbi lẹ́mìí wọn wọ́n ṣe báyìí sáwọn ọkọ wọn àbẹ̀rẹ̀ báyìí níjọ́ tá a fẹ́ fẹ́ra wa ìfẹ́ láì fẹ́ra wa ọ̀wá já máa lòfẹ́ láàrin ara wa ẹ wà wáyà Kùránì àdìsí ẹ fi dẹ́rùbà ẹ tún wá àwọn ìtàn ìtàn àwọn obìnrin rere tí wọ́n ti láyé lọ táwọn ọmọ wọn lálùbáríkà ìtàn àwọn obìnrin rere nínú àwọn sàábé obìnrin àti inú àwọn àsìkò táwa náà wáyé pé sọ ọmọ ẹlẹ́yà kan ní ìsàlẹ̀ fọkọ̀ ní ayé bàbá wa ní bàbá wa lókè gílóòbù wọ́n sọ̀tàn ẹlẹ́ àyẹ̀ fún wa wọ́n mọ̀ ń gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu ìjọ ìdáhùn pọ́mọ rẹ̀ ní lágbájá àti làkàṣègbè ọlọ́run ní fáìzú una ẹ ṣe wáàsí fún àwọn ìyàwó yín tí wọn ò gbọ́ràn yẹn tí wọ́n fẹ́ gbẹ́rù gbọ́n rí tí wọ́n fẹ́ kọjá àlàmọ́ yín lọ́wọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn wájúrú una fílímù ọ̀dọ́ jẹ́rì ẹ wá ṣe wáàsí fúnrú obìnrin yẹn ẹ bá sọ̀rọ̀ ọlọ́run ẹ fọ̀rọ̀ ànábì ẹ fi bọ́ yó ẹ tó mú ìrírí nínú ìta àwọn ẹni rẹ ẹ tó sọ fún àwọn èèyàn bú àwọn obìnrin bú tí wọ́n ti láyé kọjá àdánwò tó ṣẹlẹ̀ sí wọn ẹ tó sọ tó ti bẹ́ẹ̀ náà kò tó gbọ́ tó eléyìí ọmọ gbọ́rọ̀ ọlọ́run ó ní ẹ má ṣe wá sí òde ká fún mi o má ṣe wá sí àká fún mi wá sí òde ó lẹ́mọ̀ ṣe fún mi tí mo ṣe mò ń ṣe lọ́wọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ ọlọ́run kankan ẹ wà á rò pé ọ̀rọ̀ ọlọ́run ò dùn ọ̀dà ọlọ́run níwájú ru una fílímù ọ̀dọ́jìrì ẹ wà á yàn lódì lórí ibùsùn ẹ má bá sùn ẹ má sùn mọ́ ọ̀nà tẹ́ ẹ lè gbà sí léyìí tó já sí pé yàrá kan náà lẹ́jọ́ ń sùn ilé òfin jẹ́ pé kọ́lọ́ mọ́síyàn ló ń yàrá kan <laughs> ẹ bá jọ yàrá kan tó ń wò sí ni pé tẹ́pọ̀ rí bẹ́ẹ̀dì náà jọ máa ń sùn yọ̀wà lọ́wọ́ sùn lẹ́lẹ́ẹ̀ pé èyí sórí bẹ́ẹ̀dì yọ́ lọ wá ẹni pé wà láìsí ní sọ́lẹ́gbẹ̀ rẹ̀ ilẹ̀ ìmọ̀ sọlẹ̀lẹ̀ sẹ́rí tọ́lọ̀ ń sọ yìí obè gidi yóò ṣiṣẹ́ lára ẹ̀ torí yóò nílà pé ah, àǹfà mi tó ti mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ àbájọ́ mọ́ súnú yàrá tẹ́lẹ̀ ilóbi yóò ní yàrá tiẹ̀ so obìnrin ọlọ́mọ bá ń bẹ̀ sójọ́ tí ọba fẹ́ bàjà sẹ́yìnkọ́ tẹ́kọ́tẹ́lẹ̀ náà ẹ̀sùn lọ́tọ̀ọ̀tọ̀ ni kò lè bàbá òun bó òun jà kankan òun ó sọ yàrá tiẹ̀ ìwọ́n ó sọ yàrá ẹ̀ níjà ìrìn nọ́mbà àbá náà nù it's not about sex alone wájúrú una fìlìmọ̀dọ́ ọ̀jẹ̀ ẹ̀yàn wọn ló dì lórí ibùsùn wọn ìtumọ̀ rẹ̀ pọ̀ táwọn afẹ́ẹ̀sẹ̀ tú sí ó kó ọ̀rọ̀ sẹ́ẹ̀sì sínú ẹ má sùn mọ́ ní lọ́kọláyà obìnrin tó bá já sí wípé tó òkè so ń sì náà ó lè ní láàfin àfọ́ọ̀mù súnmọ́ mi látijọ́ yìí yọ pariwo ẹgbà mi o pàlá ìwọ̀n òṣò mọ́ mi sẹ́fẹ́ jẹ́ ń ṣe sì náà ní ẹ bá ń bẹ̀ wọ́n kí mo ṣe fún ọ obìnrin ẹni ọlọ́ọ̀lá ń sọ tọba jóbi oyè oye ni ogún ògùn bá mi lé tẹ́lẹ̀ gbogbo láwọn tí wọ́n pọ̀ lọ bá wọn ni àwọn obì ó sì nà tọ́ba <laughs> wà láì tọ́kọ́ bá lórí eléyìí àdáná kí ni o ọ̀ràn bọ́ǹbù lọ́wọ́ yóò àzọ ẹ kí ni dèdè rìn sí máa jẹ ni ìwọ tó lè kalẹ̀ gan bíi David ìwọ tó ṣe dáadáa bíi Daniel ṣùgbọ́n bí ìtọ́ bá jóbìnrin ẹni ọlọ́run yóò ní lára yóò ní àáfà ìmọ̀ bínú kí mo ṣe fún yín ẹjọ́ ń torí ọlọ́run ẹ kì í ṣe báyìí tẹ́lẹ̀ kí ni mo ṣe tẹ̀yìn yán mi lódì kí ló dé tẹ̀sọ yàrá mi mọ́ ẹ ti ẹ̀sùn orí bẹ́ẹ̀dì mi mọ́ bí ajá lẹ ti ẹ̀sìn lé mi ní ìsìn orí ẹni tẹ̀wẹ̀ yín náà wẹ̀ ẹni tó ń fàlà sí yín ní ẹ̀gbẹ́ ni ṣé ká wá sọ̀rọ̀ báyìí tí ò tí ò wúlò torí pé ẹ fìyà orí bẹ́ẹ̀dì dùn ó lè ṣe kí ni o ó lè wúlò yàtọ̀ sí pé sísúnmọ́ rẹ ní nìkan ọwọ́ pé ó fẹ́ sọ̀rọ̀ naturally bọ́lọ́ ń ṣe dóbìnrin obìnrin máa ń wẹ́ni tí ó máa sọ̀rọ̀ ẹnu ẹ̀ fún ni làwọn pásítọ̀ àtàwọn ṣeúṣeú lóbi ń ṣe pọ̀ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ tí wọn ò lè bọ́kọ wọn sọ wọ́n sọ fún pásítọ̀ àti ṣeúṣeú lọ́pọ̀lọpọ̀ pásítọ̀ ṣe ń wọ́n láta tán bá wọn ṣe sìnà táwọn ṣeúṣeú náà kí ẹ̀ mọ́lẹ̀ obìnrin máa ń fẹ́ kọ́rẹ́ ni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ fún tó bá ti á rí pé àwàlẹ́ àfà látijọ́ ìgbéyàn ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ wọ́n ń kájú lẹ̀ wọ́n àti ẹ̀fúnyàn face obìnrin tó bá jẹ́ ni rí yóò nílà yóò lè tètè apologize yóò lè wà obedient yóò lè tẹríba fáṣẹ ọlọ́run látara ọkọ rẹ̀ tẹ́ ẹ bá tún wá ṣe step two ẹ̀ṣẹ̀ wá ṣe ọlọ́run fún kò gbọ́ ó lágbọ́mọ́gbà lòun òun ọ̀gbà ẹtún yàn lódì ẹyàn ṣùgbọ́n gbogbo pé ẹyàn lódì òun kò gbọdọ̀ kọjá inú ilé o tó ló ti wà ní hadith pé ẹ gbọdọ̀ yàn lódì illa fil bait àfinú ilé nìkan àsìkò tẹ̀yìn lódì tẹ bá pàdé lóde nìka yìí níta ó bá dìmọ̀ ìwọ náà ó dìmọ̀ káyọ̀ bá fura pé ìjà inú ilé <laughs> my dear my dear sẹ́yìn ó sì ṣe sí àríwí ń ta tọ́mátó délé wọ́n tó wọ́n ní ó fọ búrẹ́dì padà. so ẹ lè jẹ́ kó dẹ́ta pé ìwọ lórí burúkú àti ìwọ́tọ̀ ìwọ́tà ń jà ní ilé ìtọ́ abẹ́mọ́ mọ́sẹ̀ wẹ̀rẹ̀ kan sí mi yàrá kí ni o kó dẹ́ta sẹ́rí ìsìláàmù dáa ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa la ilé lò gbogbo ọmọ bá ń yẹn ròdì mọ́jà wọn ará àta ọmọ ọlẹ́gbẹ̀dẹ̀ lọ bá wọn pé àfá ẹgbẹ́ mi o àbú ẹjẹ́ ẹgbẹ́ mi mọ́tò táyà tí ọmọ lẹ̀ bí ọmọ tó kọ olórí gbogbo ọmọ ìjà tá ń jà nulé bá dé mọ́tò mi máa mọ́tò ìfọ ẹsẹ̀ rẹ̀ dànù àfá àkàlọ́wẹ́ sí báńfẹ́ lẹ́yà rẹ̀ níbàdàn wáyé adẹ́rìmọ́ adẹ́rìmọ́ tó mi nù bá a bá ń jà bí ká ṣe kí ni o ìkákú kọ̀ abẹ́gbàgbé ọ̀rọ̀ ya wa ìṣàtà sọ́njú òní tó ń bẹnu tíra túfátò làárù nàfàwà Istanbuli anábì sallallahu alaihi wasallam àti àwọn Aisha wọ́n ní misunderstanding ó dẹ̀ pé Abubakri bàbá àyàwó tó fi yẹ kíyàn jẹ́ bàbá àyàwó gidi nu téèyàn bá jẹ́ bàbá àyàwó gidi ó lè bá ọmọ rẹ̀ àtọkọ rẹ̀ dà sọ̀rọ̀ tí wọn náà bá fẹ́ o lè lọ jẹ́ pé tí àtọ́ ọmọ wọn bá ṣẹ̀ gan ṣẹ̀ àìdílì ó yẹ kéèyàn ọmọ gbogbo nǹkan tọrọkọ ìyàwó mi ọgọ̀ kò ní adab so tí ìbá àwọn ọ̀dọ́ ní pé o ní adab àáfà ò ní láàkáì nítọ́ yẹ kó o ṣe kó o ṣe ìwà rẹ̀ ń jà nù lé torí páyé fóònù oṣù gbégbónù sàwọn wà láì tẹ́ mọ ọmọ nìsín òkú ẹ̀ ní òde lẹ́yìn lálẹ́ yìí òbògàn irú rẹ̀ ọ̀yẹ kan fún ọ lọ́yẹ èyí ẹwà Ali rọ̀dí aláàyè èyí máa ń sọ̀rọ̀ àwọn ẹ̀gbin kan lójú ẹ̀ ń bá èèyàn Ali kánà rọ́jù lánà mọ̀dá àdì wọ́n ní Ali jẹ́ nìkan tí àtọ̀mẹ́sẹ́mẹ́sẹ́ mọ̀díyù tó máa ń jáde lára ẹ̀ gan ó wá fẹ́ béèrè béèrè yẹn lọ́wọ́ ànàbí àsálàm kọ̀ wá mọ bí ó ṣe béèrè torí pé bíi fada in lọ bíi kọ́ fada in lọ ànàbí àsálàm jẹ́ sí i Ọwa wá rán sàbẹ̀ kan tí ń jẹ́ Miqdad Miqdad bin al-Aswad ọ wá ní kí Miqdad ọlọ́gbọ̀n béèrè ìgbà míì wọ́n béèrè nǹkan àná ni ọmọ ti ju pé <laughs> èmi bí màá ṣe sọ lójú àwọn àná wa <laughs> tí mo fẹ́ sọ ní gbé ìtì ẹ̀mọ́ bí màá ṣe gbé kalẹ̀ gan ni ṣùgbọ́n ayé da ayé asá ọmọ sọ̀rọ̀ bí ìgbà tí èèyàn máa ń ní ádàbù pẹ̀lú àwọn tó bá fún èèyàn lọ́mọ oore náà sí èèyàn èèyàn máa ní ádàbù pẹ̀lú wọn ni. jẹ́mọ̀ sẹ́ rántí tá à ń sọ lọ ẹ má jẹ́ àkó mbẹ́ o à ń sọ̀rọ̀ mara à àníkóbìnrin ọmọ tẹ̀ ọkọ kọ́ sọkọ lẹ́nu kọ́ ọkọ kọ́ ẹ̀mí sọkọ ìwà abú ni táwọn ẹni ọlọ́run máa ń sọ̀rọ̀ á fún àwa ń sọ débi àìwá gbọ́ yẹn wádìrì ìbúhú náà ọlọ́run ní ẹ̀sìn pankẹ́rẹ́ fún un ara táwọn ọ̀tá ìsìláàmù tí wọ́n ìfẹ́ gbọ́nù wọ́n ní see that religion that Islam that Islam is too violent see see see Islam ó tún ní kán máa na obìnrin ọ máa wẹ̀sìn yẹn sá irú ìwẹ̀ ẹranko tí wọ́n ń wù lamẹ́ríkà tọ́já sí páwọn ìyàwó wọn ti di ajá wọ́n ti di public obìnrin alákọ̀ọ́kọ́ ẹ wo ìsìláàmù ẹ̀sìn kan ni tó ní stages ọlọ́run sọ pé tẹ́ ẹ bá ti rí ìyàwó yín tí ọ̀gbọ́ràn ẹ sá nígi sọ́lọ́ sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ kí ló ní ẹ̀kọ́ ṣe ẹ̀kọ́ fọ̀rọ̀ mẹ́kọ́ lọ́rùn ẹni tó ibùn mi ò jìyà láyé yọ jẹnu náà ẹni tá a sọ̀rọ̀ ọlọ́run fún tí ọ̀gbọ́ afọ̀rọ̀ ọlọ́run kọ́ ọlọ́run pé ìwọ ìyàwó ìjà mọ̀ sí báyìí omi tó bá tẹ̀ láti ọkọ ẹ̀ tó bá kú yọ wà lùjẹ́ náà ìdásọ́ láti lè mọ́ra tó kà ẹ̀ tí wọ́n àwọn àdísì ojú àwọn àdísì ń pọ̀ màá tó ka àfa àmúdíẹ̀ wà ń bì pé ń kà lọ́wọ́ sàlẹ̀ tẹ́ fi máa bóbìnrin sí bí ọkọ ṣe tó ẹ̀yin obìnrin kì í sì torí pàwọn táà ń sọ̀rọ̀ jọkùnrin tíṣẹ̀rí àfẹ́ lọ́dọ̀ yín nìyẹn wàláhì tíṣẹ̀rí àfẹ́ lọ́dọ̀ yín là ń sọ yẹn bí lẹ́jọ̀ kan tí mo ṣe lánàá nìyẹn ń bẹ lórí fóònù mi ń bì lórí tọ́jọ́ mọ́ ojúṣe ọkọ ìyàwó sọ́kọ yìí náà ni bọ́kùnrin náà sì gbọ́dọ̀ fìyà jẹ ìyàwó ẹ̀ ṣùgbọ́n wọ́n ọ̀tọ̀kọ lórí tóbi ń pọ̀ ìgbà bá débi àdísì méjì kan tí mo ti nínú tíra yìí àkà ẹ wá máa wo ẹni tẹ́ ẹ ti fọ́ ọlọ́run kọ́ lọ́rùn ẹ tún wá fìyà tara jẹ́ àní súnmọ́ àní dórí ibùsùn ẹ ṣùgbọ́n torí pé ẹ aṣọ reality jẹ̀mọ́ sẹ́rí nọ́mbà two yẹn kì í wọ́ọ̀kì gbogbo family jẹ́mọ̀sẹ̀ mọ́ tó fà á ẹjẹ́ sọ ní díẹ̀ tí ó fà á alákọ̀ọ́kọ́ ó ń bẹ nínú ọkùnrin ọ̀rẹ́ wa ò lè kára dúró <laughs> àáfà ò lè mọ́ sọ bóbi lójoojúmọ́ àbọ̀pẹ́ jùjọ kẹta jọ kẹta ẹ wá ní ìyàwó ẹ lòdì ìyàwó ní ẹ ó lọ sí ìwà láì ìtọ́wọ̀ abẹ́bẹ̀ láìkẹ́ mo kú mọ̀ pé òòlé òòlé òòlé fi para <laughs> ìyàwó ni ẹ wájú rú náà aláìyàwó ilé ìwé sí wájú rú náà ìyàwó kan náà sọ pé ó rí èmi gan ní sí àyọ̀ lójú ìyàwó tẹ́gbọ̀n kan náà sọ pé ó máa fi àjẹ́ ọ mo kú mọ̀ pé o lè sọ láì rògbé tó ọba ti súnmọ́ bí ilé ìsìn ṣe lọ́mọ kage àjà tára rẹ òní balẹ̀ tára rẹ ọmọ gbóná ìyàwó kan ti á di pé ibi tí máa tún máa fi àjẹ́ ọkùnrin yìí tọ́ jẹ́ pé ọba bèrè kan pé wàhálà ìtẹ́ bá fún olówó èdè jẹ́ súnmọ́ mi lálẹ́ yàtọ̀ ìlú fẹ́ kí fún two thousand ọ̀dà máa fún máa fún yíyẹ sáré <laughs> ìyàwó ti mọ̀ ọ́n mú pé irú ẹni tí ò lè kọ̀ọ̀tún ara rẹ̀ ọ̀rẹ́ wa tọ́jú ẹ̀ ọlọ́run ní kọ́ láìkí òbí díẹ̀ jẹ̀mọ́ ìfọwọ́lá tó lè má ṣe kí ni o ó lè mọ́ wọ́ọ̀kì fún kọ́dẹ̀ níyàwó méjì ẹ̀rọ àgbẹ̀kọ́ tó yàwó méjì mẹ́ta ó lè rò pé kí ló kọ rẹ̀ ṣẹ̀rí ọ̀dẹ̀ nítorí kéèyàn níyàwó méjì mẹ́ta kọ́ máa fìyà jẹ kan tó ọba síbẹ̀ ìwọ náà tó lẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run nítorí pé wọ́n ti ní obìnrin míì tó lọ bá ọwá ń fìyà jẹ kan òsùn náà ìwọ náà lẹ́jọ́ jẹ́ lẹ́yìn eléyìí ṣẹ̀rí àwa ni nínà tá a ní ẹnu obìnrin anabi sallallahu alaihi wasallam anabi wa ṣàlàyé dọ́rùbán gbọ́rọ̀ mọ̀bárẹ̀ jẹ́wọ́ sẹ́gbọ́n mi yé nínà tí ò gbọ́dọ̀ má pa lára obìnrin obìnrin ò kí ń ṣe ẹranko táàmà òkè ń ṣe màálù táàmà wá kó sàn dàbò tọ́lá àwọn ọ̀tá ìsìláàmù wọ́n lẹ́ni tí ọba bá ní lórí jẹ́ lọ́dọ̀ àwọn tí máa kọrin kò ní kọ́ bá a ṣe ṣe kí ni o bá a ṣe kọ́ ẹni tí ọba bá ní kúrà ní ìjẹ́ kò ní ìka bá a ṣe ka kò ní kàbí ìtẹ̀jú ẹ̀kẹ̀kẹ̀ rádaràda jẹ́mọ́ ṣẹ̀rí ò ní ẹsọ obìnrin ẹtẹ́mọ̀ wá yígi tó ráwọn àdìsí tó pọ̀ nù Bukhari táwọn ibi ni pé gbogbo àwọn tí máa ń lo obìnrin yẹn wọ́n èsè èèyàn rí nu yín gbogbo wa àfa àtúntẹ́ bí kò ọmọ àna obìnrin láyé etí ẹ ẹ ọwọ́ aṣọ obìnrin tó ọmọ àna ojoojúmọ́ èsè ni eré òsì náà àwọn ẹni ìyá wa ń ṣàlùkọ́ ànàbí lẹ́yìn tó bá ṣe kó ń jẹ jihad ànàbí èèmọ́ náà àwọn táwọn jẹ́ ìyàwó ẹ̀ ànàbí ọ̀nà ìyàwó rí kọ gba yàwó létí omi ó ṣe tẹ́ ìgbà létí tá a bá ṣe rẹ́jọ̀ bíi nìka yìí bí ìkà tí mo lọ sẹ́jọ́ ni àfáàyè sì wéwà ìkó ni onímọ̀ tara ẹ̀jẹ̀ wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ system onímọ̀ ìyàwó rí ó ṣe tẹ́ ìgbà létí yóò ṣe tó fi sàládà lórí ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ànàbí ni wà látẹ́tẹ́rí bíìlì wájú hà ànàbí máa sọ pé má gbà yàwó rẹ létí o torí pò tìmẹ̀pọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe tẹ́ yóò ṣe kí o má gbà létí wà látùkọ̀ bẹ́ẹ̀ má sọ̀rọ̀ búùsì má ràn lọ sílé wọn nínà tí sẹ́rí alẹ́ lè nàyàwó yín o nínà kí ni o ìhá náà kó fi lè jẹ́ ìyẹpẹrẹ fún kóhun náà lè rò pé alẹ́ àbá nẹ́mi alẹ́ ìwọ́n nẹ́mi wọn ọ̀dẹ nẹ́mi rí wọn lọ́mọ bẹ̀rẹ̀ sí ní jìyà yóò lè tè kìí ṣe nínà tẹ́ wàá nà tẹ́ rùn léegun tẹ́ jẹ́ ọmọ jáde lára àfa àtọ́gì ọ̀fẹ́ fìyàwó rẹ̀ kọ́ bọ́ọ̀sì ẹ̀yẹ wọ́n fọpọlọ fún wọn náà obìnrin rifcon bilokowari anábì sallallahu alaihi wasallam ó ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀ láwọn obìnrin torí wọ́n dàbí ìgò ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀ láwọn obìnrin torí pé nǹkan ẹlẹgẹ́ ni wọ́n ẹ bá fẹ́ áńdù obìnrin tí ó bá ṣọ́ra yóò fọ́ obìnrin tó bá dẹ̀ ti fọ́ ó ti túyán gánà nù nìkan àyè tú rifcon bilokowari àṣẹlínà tá a lẹ́ẹ̀lẹ́ nà wọ́n dọ́rùbà ńkọ́ irọ́ mọ̀bàrẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ èyí tí ó kàn wọ́n lé egun tí ó máa pa tí ó mẹ̀jẹ̀ tí ó wà á dá injúrì sí ọ láwo nínà ìyẹpẹrẹ tóun náà rò pé ah, èmi là ń fà ní ẹ̀bá yìí wọ́n kó nǹkan bò mí ṣé ẹ rómi tó bá jóbìnrin wàhálà yóò ti di change ní Ìbàdàn wáyé mo máa fà àtẹ́lẹ́ akàn tí wọ́n ń gbé lọ́nà iwájú ọ̀rẹ́ méjì lọ́rùn níjọ́ tíyàwó yẹn pè mí wàláhì wọ́n sọkọ́ lórí fóònù ara àwọn tá a ti ní láyé ìjọ mi ní káwọn tilé lọ́dún mẹ́wàá ọ̀nà mi, lónìí obìnrin gidi wàlẹ́ wà surprised àáfọ̀ ọ̀nà rí láyé etí àáfà àdẹ́nà sí ọ̀rọ̀ ọmọ náà ni ọ̀rọ̀ ọmọ wọn ni kìí ṣe pé lórí pásánà pé ojú ẹsẹ̀ wọn sáré pa àáfà pé àhè wàhálà ń bọ̀ tó dúpọ̀ sọ pé wàlẹ́ ìwọ̀n ẹ̀mẹ̀ mi rí wàlẹ́ ìwọ̀n ẹ̀mẹ̀ mi àbá yẹ kẹrẹ o ẹ ti mọ̀ pé ó ṣe kí ni o wàlẹ́ ìwọ̀n ìtumọ̀ lẹ́ni ẹ̀ lójú ó pè <laughs> sọ ọ́ láwọn tá a máa ń sọ láàrin náà

tí wọ́n ráwà láàrin náà àti gba kádàrà pé iṣẹ́ ẹ̀tọ́ lọ́ọ̀ táwà fẹ́ máa ṣe kọ́lọ̀ wọn sàgbà lẹ́sìn wà lẹ́gẹ̀ẹ́sẹ̀ mo tún ti ráwọn tí mo sì lọ́yọ̀ state wà lẹ́ọ̀kọ́ àtìyàwó tẹ́ni misunderstanding as a small issue ni wọ́n dẹ̀ ti fẹ́ jẹ́ kí nù ọ́lá hypertension bá dẹ̀ wọ́n kàn ní small misunderstanding small torí pé wọ́n kì í ní mísúsẹ́rí ni ló fi jẹ́ pé obìnrin tó bá nílò àkàyè tó o bá ti di pé wọ́n àtàáfà rẹ̀ kì ní problem problem ti wá bẹ̀rẹ̀ ó yẹ kó o ti máa bẹ àfà pé kí ṣàìtọ́ ọmọ ṣe kí ni ọmọ ṣùgbọ́n obìnrin mi ò ebi mọ jà tí mo kọ́ tẹ́kọ̀ọ́ ọlọ́jà rẹ àkókò ọlọ́jà mi kí lọ fẹ́ jẹ́ kí lè rí ọmọ gbóná sọ láwọn tí lè wọ ìbá gbóná gbóná ẹ̀ ètè solution sí kó tó di pé yàtọ̀ tó bá ti lé ń gbóná yọ ọmọ gbóná lọ sí ìjọba ìdàrí kí amẹ́lí láyé àṣà àná ẹ má jẹ́ lè yín ó gbóná tó bá ti á ń gbóná ẹ máa bu tútù sí kéṣù ọmọ àráyè ẹni ìgbẹ́ mi láti outside Ọ̀yọ́ láwọn tá a jẹ́ wọ́n ọ̀ràn ti wá pé òtún àfùlọ́jà láàrin náà àwọn náà pè àpapọ̀ <laughs> wọn ìgbàgbé eléyìí o ṣé pẹ̀lẹ́ tẹ̀lé lẹ́gẹ́dẹ́ ẹni ẹni tó ṣe fún mi ní ìsìnkú ní ah, kíló mo bá sáré pè àfa àkan tó wà ní òlu mo pa àwọn méjèèjì mo gbé kọ́ọ̀lù náà kí láadé àyà mi ti jákàmọ́ ti ń jà ní ìbọn lọ sí òṣèré àwọn léṣe báyìí mo sáré lọ ra jákàdì gbìgbìgbìgbìgbì sàwọn ẹni bàbá ṣèbí ẹsùn wà nílùú báyìí bí kiri àáfàá yẹn lọ sáré bá ó ní ìsáàsù kò sí wàhálà àdéhùn aláì nǹkan kékeré ò sí olóṣì máa lé o ìtọ́ dájà àlẹ̀ ọ̀rọ̀ ajẹfúdù ọmọ ajẹfúdù ọmọ ìtọ́ dá wàhálà àlẹ́ nu àbá àbáyáwọ̀ jẹ́ olówó mi sẹ́ nẹ́tíwọ́ọ̀kì fẹ́ẹ̀lì àbá náà sì bẹ̀ẹ́ yẹpẹrẹ ayé <laughs> pé kóun náà ogun tí kóun náà sá dọ̀bẹ́ kò mọ́ra wọn làbá bá fẹ́ mú fúdù ọmọ kóun náà sá òpó kóun náà fi yẹpẹrẹ ayé <laughs> ìyàbá ní kí ẹni lọ́nà ara ní ọ̀tọ̀ dá wàhálà lẹ́nu ìdẹ́gẹ́sà ìtọ̀ burú ajẹ́fúdù ọmọ àfẹ́kẹ́ ni o àjẹ́fúdù ọmọ ẹ mọ̀ kú yàwó bóyá yàwó lọ́ra fúdù ọmọ fẹ́ẹ̀ bá àfà mi kọ́ lọ́wọ́ sànú àwọn àfà àfà mi òkè kò wọ ọlọ́mọ náà kò sọ́jà nípa fúdù ọmọ wẹ̀ aláàfà àfà lọ ẹ kọ́ra fúdù ọmọ kálá àfà lọ bá tiẹ̀ tọ̀ wá rà àfà alámúnúsìn bóyá tó wà báyìí tẹ́ẹ̀pẹ́ láti ra fúdù ọmọ kan yóò ti kà pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lè jẹ fúdù yìí o ìyàwó tí arimẹ́tì fúdù bá tó tán òun lò wọ́n mọ̀ sí kéde o àfáà mú síbí ní bá mú fúdù <laughs> síbí kéde fúdù síbí kéde fúdù lọ́wọ́ àjọ wà àfáà lèdè bá gbá owó rẹ̀ ah, àfáà ẹgbẹ́ ká mi lọ́wọ́ ẹgbẹ́ ká mi lọ́wọ́ tó bá sọ̀rọ̀ bá tó gbọ́ létí tó lè má jẹ fúdù ni tí wọ́n lọ́mọ rà ni lékené kan ọ̀wọ́ tó dáwà náà lẹ́nu ìyàwó òfófóònù báyìí alárinà lọ́rọ́ bí <laughs> alárinà ìjọ wọn kò lọ lé wọn wọn àti alárinà níjọ́ wọ́n jẹ bọ́gà wọn rántí alárinà bí wọ́n tó bá ti problem wọn rántí alárinà iṣẹ́ lára táwọn aláàmù kó lọ́ọ́ sàánú. jẹ́mọ́ wọ́dúrì bùrù nà ṣẹ̀ríà ò ní ẹ máa ní obìnrin bí ẹranko nínà tàbí wàtàwíf kẹ́ẹ̀kẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ fi dẹ́rù bàbí àkí ló ń ṣe ọ́ta àti ẹ̀mọ́ wí sọ́ọ̀fẹ́ ká máa tírìtì ẹbí omi èké táwa máa fún ọ náà lẹ́gbàá yóò lè tètè ṣe làákà ìpè àkọlọ́mọdé ah, ọ̀rọ̀ mi àfa mi ọmọ wa ń náà mi ò kí ń sẹ́ran kó etí ṣẹ̀lẹ̀ àfẹ́ àti ìfòyẹ́. ọlọ́run wa ni fàyín náà tó anákún ẹ̀rí pọ́lọ̀ ọba gan fẹ́ kán gbọ́ kò tún sọ pé step four step five step seven step ten ọlọ́run fẹ́ kẹ́ ẹ tètè gbọ́ ó ní tó bá ti wá tẹ̀ láṣẹ ẹyẹ sẹ́ẹ̀tì lùṣùùsù lásọ tẹ́lẹ̀ torí pé wọ́n àtẹ̀ láṣẹ tẹ́lẹ̀ wọ́n ti gbẹ́rù gbẹ́rí tó ti wá tẹ̀ láṣẹ ẹyẹ falatẹ́bùkù àlẹ́ ìnáṣẹ́ bí ìlà ọlọ́lẹ́yìn ọkàn ẹjọ́ ni yóò gbé ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà ẹ má kọjá àlàyé lórí ẹ má kọjá ọ̀rọ̀ àwọn ìyàwó yìí kó torí pé ọ̀dọ́ ìjà ní ìyàwó kejì àbó oníkẹta kó torí pé kinní kan lọ wá ń fìyà jẹ àà tómi bá tilẹ̀ tó gbọ́n tẹ̀ ń sọ kí lẹ tó fẹ́ ẹni tí mo fẹ́ rè olóògùn gbà ó ní mo fẹ́ fẹ́ àwọn ẹjọ máa gbé papọ̀ ni ní mọ̀ gbà máa dáná papọ̀ ní kan náà àfa gbogbo ti rọ ó ti tẹ̀lé ọtọ́ àfa mọ́tò kọjá àlà bóò ló ṣe fẹ́yàwó méjì sínú yàrá kan kódà kan bá súnà mu ẹranko mọ̀ pé jẹ́ kan ṣe bẹ́ẹ̀ tán ní mo ẹranko ni kò bá súnà mu àwọn ìyàwó ànábì kálukú ní yàrá tiẹ̀ torí pé èèyàn làwọn ìyàwó rẹ̀ wọn èé ṣe mọ̀lẹ́kà bóòlù ìyàwó kan ó ṣe wà níbi tí ọkọ̀ ojú bẹ̀ ọ ọmọ wa sàáyàn ọmọ ṣèṣù kan lẹ́gbẹ̀ẹ́ yìí ìkejì ọmọ wa rí òun náà náà bí àlẹ́ àmàfà ọ̀fara ní kọ́rọ́rùn ìwé ẹranko ní wáyàrá kọ̀ọ̀kan ka. jẹ́mọ́ tóbi bá ti lè tẹ̀ láṣẹ ẹni ọmọ lọ ọbì kan mọ́ olóhùn gbà wọn ò lọ mọ́ ẹni mo fẹ́ kọ́ ọmọ lọ ilé ike ó ní mo ṣe tán ìmọ̀ lọ ilé ike ilé ike ó lẹ̀ ń bá ajá sí tẹ́lẹ̀ ọ̀dẹ̀ ti tẹ̀ láṣẹ fún ọmọ kílẹ̀ tó fẹ́ kọ́ lọ wáàsì ó tó ti lọ wáàsì ẹ fi ilẹ̀ bá ẹni ó rí mú mi kò lò jáàbù ẹni ọmọ lò jáàbù ó ti lò ó ń lo ìjáàbù tẹ́lẹ̀ ó ò bójú ó tún ti bójú ọlọ́run ní ẹ̀gbọ́n kọjá àlà fàlàtẹ́bùbù àlè yìí ná sẹ̀bìlà. wàkọ́là nàbí yìí sallallahu alaihi wasallam afa àwọn mustapha murad ṣubú yọ ọlọ́run bá ní sanwó lẹ́sàn nínú tíra àmì náà gílè mọ́mí wọ́n bá tó bá di ìsìn mẹ́wàá wọ́n nípa nàbí àṣàlám ó lẹ́yìn obìnrin ẹgbọ́ ìdájá àrọ́jù lìmúrátà wò láfẹ́ ọ̀ṣù fàlàmùtátì tí ọkùnrin ọkọ ìyàwó kan bẹ́ẹ̀ lè ìyàwó ẹ̀ pé kọ́ wá sórí ibùsùn kọjẹ́ kí n tí máa ṣẹlẹ̀ láàrin ọkọ síyàwó kọ́ ṣẹlẹ̀ bàbá wa bọ́kọ ẹ̀ fàbátà gọ̀bánù àléyá ọwọ́ asùn ọlẹ́lẹ́ lẹ́ni tí ń bínú síyàwó yìí láàánà tí alìmọ̀lá ìkàtù àwọn mọ̀lẹ́kà wọ́n ń ṣépè wọ́n ń bínú wọ́n ń ṣẹ́bi lérò obìnrin hátà tùsùlẹ̀ hàtà títílẹ̀ ó fi mọ́ ba láyé títí yóò fi mọ́ jumọ́ mọ́ Bukhari àti Muslim ló gbà wá nínú rìwáyà míì ó ní pé tọ́ba já sí póbìnrin yẹn lọ́lẹ́lẹ́ hajirọ̀ tá ń fi rọ́ọ̀ṣì zàwùjíà lẹ́ni tó yan ibùsùn ọkọ rẹ̀ lódì láàánà tí alima láyíká àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ sẹ́bílẹ̀ wọ́n mọ̀ bínú sí nínú rìwáyà míì anábìyà sálàmù ó ní wàlẹ́bí nafsi ibi yẹ́dí mo fọlọ́n búra ọba tẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ tí yóò pa mí máa mi rọ́jù ní yẹ́gẹ́rú ìmúratà owó ìláàfin rọ́ṣì fataba àléyìí ilá kánà lẹ́bí kí sàmá ìsáàkì tọ́nà àléyà tí ọkùnrin kan bẹ́ẹ̀ lè pèyàwó ẹ̀ pé kọ́ wá sórí ibùsùn lọ́ba yarí bí òsì tọ́jọ́ àṣẹ ọlọ́run ti bẹ ní sánmà àtàwọn nǹkan tí tó ń bẹ ní sánmà wọ́n máa bínú sóbìnrin yẹn hátà yẹ́rùgbọ̀n ha sàrùjọ́ títí tí ọkọ rẹ̀ ó fi tí ó fi yọ sí jásí kó ṣe bẹ́ẹ̀ lónìí tí ọkọ bá yọ sí lẹ́yìn ọ̀sẹ̀ kan láàrin ìjọ yẹn sí ẹ̀yìn ọ̀sẹ̀ kan ọlọ́run àtàwọn mẹ̀lẹ́kọ̀ máa bínú sí ni bákan ó ní pàdánù sallallahu alaihi wasallam ó ní láàyè ìlú lèmúra àti antẹ̀súmà wàzáwùjú aṣááyédó ìlàbí ìléyìí kò lẹ́tọ̀ọ́ fóbìnrin kan kó wá gbáwẹ̀ lẹ́ni tọkọ rẹ̀ wà nílé ọkọ rẹ̀ ò sì rìn àjò ìlàbí ìlẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹdẹ̀ obìnrin ìgbàwẹ̀ ń súnà àbíkọ́ bá ìrànlọ́wọ́ ọkọ kódà tó bá gbà látàárọ̀ lọ́ba dẹ́yìn after six ọkọ bá lọ́ya ọ̀ya náà nù. àárọ̀ ẹjọ́ ó kù ogójì mm drama part one ava ẹ̀sùn wò pé mọ́gíríbì ti rẹ̀ drama part two àáfà ọjà àwẹ̀rẹ̀ ó sì gba ládàá àwẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà wùlẹ̀ dárẹ̀ láàmú ọkọ rẹ̀ lọ́lọ́run sábẹ́ àtijọ́ àwẹ̀ òun náà sì lẹ́sẹ̀ ẹ̀yọ ọ̀tọ̀ lọ́dọ̀ ọlọ́run torí bó ń sojúṣe rẹ̀ ní súnà rẹ̀ lórí sóbìnrin ọgbọ́dọ̀ gba wẹ́ súnà àbí tó ọkọ wà látàdá fi bẹ́ẹ̀tì yìí láàbì ìdílé ẹ̀yin obìnrin nídìí dìkẹ́ ẹ gbọ́ àdìsí yé anábìlẹ̀ gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́lòmíì kọ́ wọnú ilé ọkọ yìí àfi kọjá kọkọ yìí ọ yọ̀ǹda ẹ ti mọ̀rú àwọn èèyàn tọkọ yìí fẹ́ ká máa wọlé ẹ ti mọ̀rú àwọn tí ọ̀fẹ́ kan wọlé ẹ tọkọ yìí ọ̀fẹ́ kó wọlé ẹ wọlé ẹ wúrú àdánwò ọ̀pọ̀lọpọ̀ omi ojú tó bí wàlẹ́ ọ̀pọ̀pọ̀ lónìí àwọn bọ́ìsì náà ṣe kí ni o àwọn náà lóyún kí ló fà á kí ló káwọn bọ́ìsì ló lóyún ọkọ ti ranjú lọ pàápàá ọkọ tó bá jẹ́ traveller ṣe é rí mú àwa náà gbọ́dọ̀ ní ádàbù láàrin ara wa wọ́n sọ pé ẹlẹ́yà ni àfa àsúnà lọ́kọ mi ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ wálé àbúrò ìtọ́jú àfa àsúnà ọ̀hún oh, oh. there are limits and limitations <clears throat> ìwọ́n tó ọjà àfa àti ìwọ náà bá gbádùn tí èsè pé nǹkan ń sí ọ jẹ́ fún ọ lápẹ̀rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lorú máa ń palọ̀ ọwọ́ àwa lọ lé kò sí ilé lẹ́yìn rúùmù tó wà àti àwọ̀ kan pé bẹ́ẹ̀ sí kílómítì dàmà pálọ̀ wọ́n wulẹ̀ wọ pálọ̀ dúró ta wàhálà ìtọ́ ọba wọ pálọ̀ máa gbọ́ mi o àdánwò tó lè ṣẹlẹ̀ ń bẹ̀ pọ̀ tíyàwó bá múra bó ṣe yẹ kó múra ọwọ́ ìjà àbúwọ́ wọlé ó jókòó kọ̀pẹ́ lọ́kọ́ dé tọ́ba yín tẹ́ẹ̀jọ́ jókòó sọ́kòó lérò nǹkan mí sọ̀rọ̀ rẹ̀ <laughs> wàláì ọkọ̀ tó wáyé sajire wàláì wọn àtìyàwó mi jókòó báyìí díẹ̀ lùkù kẹsẹ̀ wọn ọkànra wọn wọ́n dísítàǹtì ó sọ pé àwọn ọkùnrin owó ti wá tó burú ẹ̀rí tá a fọ́ ọmọ ẹgbẹ̀rún ní ìsìn tí ọmọ làágùn pé ah ọ̀rẹ́ mi àtìyàwó mi mo bá wọn ń pálọ̀ balẹ̀ ìkíná lè máa sọ tọ́lọ́wọ́ tó wá ṣe pẹ́jẹ́pẹ́yàwó bọ́yọ́ ẹ̀sẹ̀ fẹ́ lọ wẹ̀ díẹ̀ ọ̀pẹ́ lọ wẹ̀ ní lọ wẹ̀ ah, kí láàrin yín ìyàwó fẹ́ jáde ló ti àti lọ wẹ̀ ọ̀rẹ́ rẹ̀ dé lọ́ba sáré wọ̀ tá a fà lọ ìyàwó bá gbé rẹ̀ pé lọ wẹ̀ lọkọ ìyàwó tó lé ní kí lọ sí lọ́ lọ lọ́wẹ̀ ọ̀rọ̀ ìdẹ̀ tó débi ìwẹ̀ mo ṣe bá yín náà ti fi hàn ó ti fi hàn kéńgbà tẹ àáfà kíláàbù ló kó bá rẹ èyí ó dúró ta ìwọ náà tàbá tọ́ bẹ́ẹ̀ mọ̀ pé ah èmi mọ̀ ní ẹ̀mọ́ mi ni èmi àbára sí dìmọ̀ ní ọ̀rẹ́ ọkọ yín pẹ̀lẹ́ ọ̀rẹ́ ọkọ ọ̀rẹ́ ọkọ tí ọ̀gbọ́n kan yé no tọ́ba já sí pé ilé wọn ilé ó kọ́ńpáàdì ni àáfà àtìyàwó ẹ̀ nìkan náà ń gbé bẹ́ẹ̀ dúró wájú ta mọ́wọ́rọ́ kọ́ńpáàdì wọn tádàwọ́ ọba ṣẹlẹ̀ sádánlì tẹ̀lé à gbogbo ohun tó lè fa kán máa kẹ́fìn ikú sí ẹ̀yẹ́ máa ṣe kí ni o èèyàn máa sọ̀rọ̀ akọ́lọ̀ kó fún anímọ́ni ibẹ̀ torí náà ká sọ̀ra anábìwa Muhammad sallallahu alaihi wa nínú hadith eléyìí tí Imam Tirmidhi gbà wá àti Ibn Hibban àfọwọ́ àbúrò náà anábìnrin láwọn kúntù àmì rán ahadan anyes juda le ahadi la amari lè mara ata antes juda ìsọjì ha kánímà bá pa ẹnìkan láṣẹ kọ́ máa forí balẹ̀ àdàbí ò lè pààyàn láṣẹ rẹ̀ láéláé káti ẹ̀wà ní ìfàtọ̀ mo fẹ́ pààyàn láṣẹ kó máa forí balẹ̀ ìyàwó ni ìbá ní kọ́ máa forí balẹ̀ kọ́kọ́ kọ́ máa ní baálé mi olówó orí mi ọkọ àwa mẹ́rin kábíyèsí o mo yí kọ́ ọ̀tún o mo yí kọ́ òsì o kálẹ́nì kan ọba foríbalẹ̀ ni kì í ṣe ọba aláàmọ̀ foríbalẹ̀ tá aláàmọ̀ foríbalẹ̀ fún ìyàwó ọmọ foríbalẹ̀ fún ta ni o ṣùgbọ́n àràmọ̀ nínú Islam àìforíbalẹ̀ àìtẹ̀ àwọn àfa ànàkẹ́sà ni kẹ́hìn àfẹ́ ìdọ́balẹ̀ lóòótọ́ ṣùgbọ́n máa ń bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ kó ìsàrẹ̀ ẹ̀sìn. afa ìyẹn ń sọ fún wa pé

wọ́n ní bó ń sọ fún wọ́n ní wàkọ́ láti àfá àwà wọ́n ń sọ nípa wípé ẹni tó jẹ́ bí àmọ̀ àmọ̀ yẹn ni bí ọ́nkù tó jẹ́ àmọ̀ ibnu kèrèlé Muhsan wọ́n ní wọ́n wá sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ìyàwó rẹ̀ fánàbí sallallahu alaihi wasallam nígbà tó wá sọ ọ́ sótíyé ànábì wá ń sọ ọ́ fóbìnrin yẹn àṣé ó ń yìí àìnà àǹtà mi ni o. ìwà arábìnrin ọkọ rẹ ó rí pé ó kéré sí ipò ni lẹ́fù wo ni wọ́n wà sọ́kọ rẹ sọ ọmọ bó ṣe jẹ́ sí ọ ni fàyínàwó jannatuka jannatuki wanaruki tó rọ́kọ̀ rẹ làlùjá náà rẹ òun náà sì ní kí ni o iná rẹ sẹ́yìn obìnrin gbélé yìí sẹ́rí tá a bá sọ fọ́kànlọpọ̀ àwọn obìnrin wọ́n á rò pé torí pé èèyàn jọ ọkùnrin wà láàyè a nífẹ̀ẹ́ yín a sì fẹ́ kẹwàá lùján náà ilé òfin já sí pé wàhálà tá a máa ń ṣe lórí obìnrin mọmọra mi ọ̀pọ̀ jọ ọkùnrin lọ kódà kìí ṣe kéèyàn okóbìnrin lẹ́kọ̀ọ́ nìkan kẹ́ ẹ tún náwó lórí obìnrin tí òfin ní máa ṣe sìnákì tí òfin ní máa ní boyfriend kí tí ò fi ní máa ṣe wèrè kí ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ ọbẹ̀ náà lù níjọ́ wọlé ti kàdíìsì tánàbí ilẹ̀ tó bá rí ọmọ ọkùnrin méjì tí ò ṣe sìnà ti pé yọ́ wà lùdà ànàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ lọ́sọ tó bá sọ pé mà ní àálà àálà ànàbí ọ̀sọ́ pé máa ń nìkan ẹ tó náwó lé lórí ẹ ẹ náwó lè lórí ọmọ mi ẹ̀ rè lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ náwó lè lórí ìbáwọn kan ló bá sanwó gc jáàmù wọ́n sì bá a sùn láti bẹ̀ ìbáwọn kan náírà jáàmù fún wọ́n ra fóònù fún tó ti wọ́n bá ara rẹ̀ kíákà àti torí ìṣẹ̀lẹ̀ náà bá ṣe àṣẹ́ni tó bá tọ́jú ọmọbìnrin ìtọ́jú gangan ni total upbringing ẹfun lẹ́kọ̀ọ́ òwe ẹfun lẹ́kọ̀ọ́ kéw lẹ́ni tí ò ṣe ó tó wá wọlé ọkọ ọwọ́ ọ̀bàjẹ́ ọkàn ọwọ́ àwọlé ọkọ lódìdí ọmọ ah! irú ìwọ òbí bẹ́ẹ̀ congratulation ìwọ gan ló ká máa congratulate kìí ṣe tó jẹ́ president àbí senator ìwọ lá congratulate ìwọ náà àlùjánnà oríire ló ṣe yẹn jẹ́mọ́ àfẹ́ni tó bá ṣe léyìí òun lẹni tá a kí torí pé gbogbo obìnrin láyé àlìjánnà àwọn ọ̀dọ́ ọkọ wọn ló anábì wa ń sọ fárábìnrin yẹn pé àà sọ́ọ̀mọ̀ pọkọ rẹ fàyínà wújà nátukì wà náà rúkì òun náà làlìjánà rẹ òun náà sì ní náà rẹ ta ló wá fẹ́ wọ náà lórí gbogbo ẹni tó bá ti ń ṣèyàn dá sọ́kọ tó ń sorí fe gbé sọ́kọ tó ní tọkọ bó o èmi kí mo sọ bẹ́ẹ̀ mo kan nínú tànà sọ fàyínà jàǹdàtúkì wà náà rúkì ọkọ rẹ nǹkan méjì ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lè jálì rẹ bó ṣe lè rẹ wá mú kan ọmọ ìyá wa àwọn ọmọ ìyá wa tán ti kú lọ́kùnrin lóbìn ọlọ́mbà ní fọ̀rọ̀ kẹwọn ọmọ ìyá wa tíyàwó kú tẹ́lẹ̀ lẹ́lẹ́yà yẹn ah, àáfàá yẹn sọ̀rọ̀ kan inú ó ní ustaz wàláyì kọ̀sẹ̀ mi lẹ́sẹ̀ kankan ó ní ustaz wàláyì ìbí ìgbọ́lẹ́kú báyìí wàláyì ìgbọ́lẹ́kú báyìí ìgbọ́lẹ́kú báyìí kò sí kankan fún mi kọ̀sẹ̀ mi lẹ́sẹ̀ kankan wàláyì mo yọnu sí àwọn ọmọ fi àdùn jẹ́ náà sọ́kọ̀ tí ẹni sọ́bà tó bá kú nírọ̀lẹ́ àwọn òkú láàárọ̀ ọ̀la ọkọ̀ rẹ́gàlè máa sẹ́nu kọ́ àwọn ẹ̀mọ́ ni pé olórí burú lọkọ̀ yìí o yọ ọmọ rònú pé tó ọlọ́mọ ti ẹ̀ dúpẹ́ ó ti kú ṣé ọba o bá kú sọ̀rọ̀ pé ọkọ rẹ máa bàjẹ́ tí mo bá tẹ̀ wá bàjẹ́ bàjẹ́ tọmọ nìyẹn só lè sọ ọrú gbólóhùn pé àyàwó mi ẹni àlùjẹ́ náà ni. fàyínà wújà nàtúkì wà náà rúkì anábì lọkọ rẹ làlùjẹ́ náà rẹ òun náà sì ní kéde o iná rẹ ètò bá fẹ́ nu méjèèjì ìwọ náà yà á mú o náà o <clears throat> sì mọ̀túmọ̀ kéde o iná ọlọ́jà wà lùjẹ́ náà àwọn ni wọ́n gba hadith yìí wá ní ìparí àfá wa mú hadith Abdullah ọmọ Umar ọlọ́nkọba ni yọ́nú sí sẹ́rà ní tàà dé ara nù ṣúùzù ní ẹ̀yin obìnrin ẹgbọ́ dáadáa kálukú wa náà ká sọ fáwọn ìyàwó wa tí ò sí bí jama ara nù ṣúùzù òun ni kómìnrin ọmọ mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọkọ ara ìgbẹ́rùgbọ́n rí ni inú ọkọ ò dùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin lásìkò yìí adamu kọ̀nà wọn ò ní tẹ́lọ́rùn ẹjá sọ̀tọ̀rọ̀ fúnra wa bó ṣe já sí pé àwọn ọkùnrin tí ó wà responsible náà pọ̀ lọ àwọn àfó olórí fi ń gbé tó wọ́n máa jẹ Mr Big yóò máa jẹ tantalizer yóò máa jẹ bọ̀kọ̀tọ̀ ń ta yóò níyàwó máa manage gàrí àtàgbọn ká máa fi àgómọmọ gàrí so yàtọ̀ sírú àáfàá bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni pósì tó wà nínú òlú tọ́rọ̀pọ̀lọpọ̀ obì ibi tán ti ní problem ó ń compare ọkọ rẹ̀ pẹ̀lú ọkọ míì never do that tọ́ba já sí pọ̀kọ rẹ̀ tó rẹ́ lómi àwọn tó ṣàfarawé lánàá wọn balance lónìí i do tell people wàláì ìsẹ̀mí ayé tèmi mo ṣe ń lò lò níjọ́ tọ́lọ́ bá ní kọjá pé lẹ́fù rẹ̀ èrú mò lẹ́ẹ̀ máa lò ẹ má lọ gba rúmà palọ̀ ẹlẹ́yà ọ̀gbọ́n mi yé ẹ mọ̀ lọ́gbà kí mo pè é ẹ mọ̀ lọ́gbà kí mo a is okay for you ẹ mọ̀ wá manage ẹ̀ níjọ́ náà bá tún ní kìdí ẹ̀mú yóò tún lo òkè ni o room and ni o ẹ mẹ́ ìgbà flat o níjọ́ náà bá tún wá ní level yóò òkè ẹ flat level lòkè àbí three bedroom flat báyà four tó wà lẹ́yìn fẹ́yìn náà kó lọ lórí tí lẹ́fù yín ọ̀bá tí ìdébi gẹ́ ẹkùn ọ̀kadà mọ́ lọ ra mọ́rúwá lẹ́fù wọn ètò kan gun ọ̀kadà kí lọ́ lọ ra jẹmọ́ lọ ra mọ́rúwá kẹ̀kẹ́ náà fẹ́ẹ̀pù lẹ́fù rẹ̀ ètò kẹ̀kẹ́ náà fẹ́ẹ̀pù mọ́ lọ ra mọ́tò yìí tí sọ̀pọ̀lọpọ̀ wà nìyẹn tó yẹ pé 250 ọ̀pá

kò sí pọ́ ya yọ́ wà máa funfun yọ́ máa funfun yọ́ máa funfun tí èè funfun tán tẹ́gbẹ́ yóò fi afẹ́ di wáìtì àáfà aṣọ yìí di funfun èèyàn wà ní ẹ̀sẹ̀ wọ̀ mọ́ wọn ṣerú àwọn aṣọ bá ń jáde mọ́ ní ìsìn tẹ́gbẹ́ sáfẹ́ ìtúrẹ̀ lọ́ọ̀bá ní kọ́ three fifty ọ̀pá ẹrọ̀pà mẹ́ta náírà one thousand and fifty naira tẹ́gbẹ́ tẹ́gbẹ́ bá kánò mọ́ lọ ra aṣọ ní five thousand ọ̀pá. Ànábì sallallahu alaihi wasallam nínú hadith yẹn tá a fi parí náà làáfà fi parí nínú nùṣúzùl mar'a obìnrin ọmọ ìbẹ̀rù gan ní sọ́kọ́ ó ní láyé ń gúrù lọ́wù ìlámúra àti látẹ́ṣkúrù lè sáwójìá wàyíyà látẹ́ṣtẹ́gínẹ́ áníhù anábì ní wo obìnrin kan sẹ̀ kan jọ obìnrin kan ní kàkún tiẹ̀ ní wọ́dọ̀ rẹ̀ you know the meaning èèyàn kó neglect èèyàn kó èèyàn completely fojú rẹ̀ kó fojú pa

tèmi kọ́ ó ní àfa àbólé kẹyìn ẹ̀yìn àbó sùdù kọ kẹyìn o pé ìwọ yìí ní fún wọn ní nǹkan ìwọ ìwọ àfẹ́ rẹ̀ nà yìí bóòlù ní lára àlùjẹ náà sẹ́wọ̀n pa sọ ilé ayé nu àlùjẹ náà ọlọ́run kọ́ láàánú wa anábì lọ́lọ́run ní wo orú obìnrin yẹn sẹ̀ẹ̀kan obìnrin wo obìnrin tí èdè pẹ́ lọ́wọ́ ọkọ yìí ẹ̀yin obìnrin ẹ máa dúpẹ́ ẹ jẹ́ ká sóòtọ́ ọ̀rọ̀ ìwọ̀n ọkọ rẹ tó dùn kọ́ wà responsible ó lè mọ́ wà responsible níjọ́ tọ́lọ̀ bá wá ní kí nẹ́tíwọ́ọ̀kì ọwọ́ àfàìlébù tó bá responsible mọ́tọ̀gẹ́ ah, àbá sí ìdíkẹ́ lálàárẹ́ nìkan lónìí àtàlẹ́ ah, lálàrí náà ó ní àlàbí igbó <laughs> aláì ẹ̀rẹ̀jà wálé àbá àbá mi àbá mi àbó olùsí ọ̀rẹ̀jà wálé lónìí àbá àdọ́fẹ́ ẹ̀lẹ́ kó ló sọ kàwé ní èmi ìyàwó mi ló kì mọ́lẹ̀ <laughs> ló kì ní kí àbùkù báyìí àbá sẹ́gbẹ́ àjẹkẹ́ àbá àbára kárọ́ọ̀tì lóòótọ́ báyà àfa kò síra báyà nìkan ló fa àfa kárọ́ọ̀tì <laughs> àfa àgbélé kárọ́ọ̀tì <laughs> wàláì first time in history ìlú fi yẹ káwa tá a jọkùnrin náà ká change sẹ́wọ̀n kẹ́tọ́ bá ti kò ní ìjọ ìyàwó lójú kárọ́ọ̀tì ọ̀rà wálé yúgọ́ọ̀tì ọ̀rà wálé ọ̀rà wálé ó rí tọmọ kan kiri ó sì gbóná ọ̀rà wálé ṣùgbọ́n àbá ìjọba ṣe kan lóòótọ́ ìyàwó náà mọ̀ rò àbá àtúrò kan sẹ́fún yín lónìí bí tọmọ ìyá kan sọ́jọ́ kan ó láwọn wà prógámù kan wá ní gbogbo wa ẹja ojú ọ̀sẹ̀ rẹ̀ kálukọ́ sẹ́lẹ̀ sí àwọ̀ ẹ̀ pé I love you my dear ó ní káwá wo tí kálukú ìyàwó fi reply fẹ́gẹ́tì ní ìsìn kálukú sẹ́ndì ẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ prógámù pé before ká tó parí àwùjọ kálukú ìyàwó mi ò dèké I love you for what? Wàlẹ́ you have never said this to me ìkànnì eh, i thought you are even dreaming oríṣi nìkan làwọn ìyàwó wọn fi reply torí kálukú eh, no including sáàmà sáàmà ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́yìn bá ti máa ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìyàwó ti rò pé is what it is normal bí kálukú ìtẹ́ ẹni kálukú ọkẹ̀ mẹ́dínlógún kan kọ́kọ́ gift kọ́ wá fẹ́rẹ́ nìkan sí ìyàwó ẹ̀ pé mo bọ ìyàwó ìnìwà lẹ́ẹ̀kọ́ bomi bóyá ọgbẹ́ kí bóun kíkì àbówó kankan tó jẹ mí ni so tẹ́yìn bá ti rárá sí ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ kò ní strange ṣùgbọ́n wọ́n tó wá jóbin tọkọ rẹ bá ṣe nǹkan díẹ̀ appreciate ẹ̀ nílá àáfàá lọ wọ́rọ̀ lánàá ó rí bàtà three fifty bàtà jẹlẹjà ọ̀tà nkankan bàtà tó ọmọ fi ṣàdùàlà àáfàá wà rà ní àáfàá pẹ̀lú pẹ̀lú bóyá bàtà yìí ni ṣé wọ́n dín ìlójú ra bàtà yìí ni dìbì lójú bí ibo bàtà dáadáa wèrè lẹ́lọ́ ra yìí bàtà one fifty náà tàbí three fifty sẹ́yìn pé obìnrin naturally omi máa ń kánná jọ ọkùnrin lọ kì í wá ṣe pọ́ yẹpẹrẹ tọkọ àfa àwọn gba yín wà láì gbójú pé jẹ̀sà fún un lọ ọkọ̀ sàdúrà tí ó kàn kìí ṣe àsìkò tó sàdúrà nǹkan lọ́wọ́ àtó complain ó lè jẹ́jọ́ kẹta àfa àwọn gba yín tó adijọ́ mi o three fifty náírà làwọn ti mọ̀ kọ̀ọ̀kan ilẹ̀ yìí kìí sojú ẹ̀sìn náà sàrẹ́ di àti inú òbí àfa ló jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ ọmọ yàtọ̀ yàrá kìrìkì ló lè rà náà sọ fẹ́ sanwó ẹ̀ sọ fẹ́ sanwó ẹ̀ má tí <laughs> yé mọ́ bùlẹ̀ bèrè kí rẹ̀ rà ìwọ ọ ọ́sẹ̀ndì ẹ̀ bọ́yá ìtọ́pọ̀ àfáà mórí rìchá káàdì yóò jazakumullahu khaira wàhíyà látẹ̀sẹ̀ gíní áníwù obìnrin tí ìwà arúgbẹ́ fọ́kọ yìí she can't do without him kò tún rọrọ̀ táyọ̀ ọkọ yìí náà bó ṣe wùkọ́ la gírí tó ẹ lè sí rẹ̀ ẹ kè kú ṣe déédé ẹ kè kú wà responsible yóò tó béèrè owó ẹ ti fún kiri owo òbí ọkọ̀ tí nla ńlá nìyẹn owo òbí ọdẹ náà yóò o yóò tó béèrè owó sànà o torí náà ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọkọ wa àwa tá a jọkọ náà ká máa ṣe dáadáa sáwọn ìyàwó wa ọlọ́run jà fún ìdájọ́ àti ní ọgbìn ìjà kìyàmù subhanaka allahumma wa